kò sí ìyá kò sí bàbá téèyàn bá ní kéèyàn wò yàn pẹ̀lú àwọn ọmọ ìgan ló yẹ kó bọ́ sí títì kan máa ṣe bàbí àlàálà bá mi ṣáà fún mi àmọ́ kí ni ẹ fi lo ipa yẹn láti fi change ayé ara yẹn báwo lẹ ṣe lò. ohun tó ṣẹlẹ̀ ni pé bàbá mi fẹ́ yàwó mẹ́rin hmm. ìyá mi ni ìyàwó tó fẹ́ gbẹ̀yìn ìyàwó kékeré ìyàwó kékeré last wife. bàbá mi bí ọmọ fifteen bẹ́ẹ̀ èmi dẹ̀ ní nọ́mbà thirteen ìyá mi kúngbà tó máa ní ọmọ ọdún méje ìyá mi sì bímọ mẹ́ta lẹ̀ fún bàbá mi bàbá mi kúgbà tí mo wà ní ọmọ ọdún méjìlá. ṣé pé láàrin náà ló wà láàrin yìí. ṣé pé mo kéré hmm. kòyìn ò tí ì gbọ́n ọmọ tó kó sì máa kó mọ́ mi kí láá jẹ kí láá ṣe hmm. kínní fine àmọ́ ó ti wáyé ẹjẹ́ àgbà nǹkan bíi kádàrà ẹ kó tó ìgbà ọkọ kú àwọn àwọn kó sọ pé ah, a tọ́jú yín á ṣe ìyá ṣe bàbá hmm. ọ̀rọ̀ àwọn ni o ọmọ tó bá gbójú lé ẹ̀mí. dira ni o. tó bá dúró rẹ èmi ò fẹ́ tí ó fẹ́ yẹ èmi ò pẹ̀lẹ́ ọ̀sàgùn á ní pé wàhálà mi ti di fámílì ẹ̀ tó bá ní ọkì public school dẹ̀ ni mo lọ wọn kì í lo wọn kì í sọ school fees ohun tẹ́ máa fi pass ni ca àti exam ca yẹn dẹ̀yán lè ní kẹ́ra textbook kẹ́ra dictionary bàtà nìrẹ́ tí ó fún wa lówó. èèyàn bá mú fèlì. a máa mú fèlì. àwọn ẹ̀ máa lọ bu ọkọ tí mo wò ni pé láti nọmba one dé nọmba twelve tí kàwé ìtọ́lẹ́mì nọmba thirteen hmm. kò sí ètò kàwé bóyá mo fẹ́ lọ iléèwé gíga o kò sí ibẹ̀ mo ti wá ń wò pé tí mi bá wá kà ṣé wọn àjọ yìí kankọ́sì àwọn lè láyé àní dààmú. ìran mẹ́ta ò gbọ́dọ̀ tó oṣù. irọ́ mi tẹ gbọ́dọ̀ jọ yìí kankọ́sì wọn ọlọ́mọ ajá rọrùn mo ṣàtúnkà mo tún fèlè géènì o mo tún tún kà àwọn ọmọ tọ́tọ́ ẹ̀kọ́ jábúrò mi lé àtijọ́ ń pera wa lórúkọ mo tó pé ó dé bolúgbọ́lúgbọ́ mu mọ́ra náà ní jámọ́ lórí bárẹ̀ sà ó kà sára jámọ́ jẹ́ bẹ́ẹ̀ ó ti rí bó hmm. mo dss two mo gbanilọ́gbọ̀n àwọn òṣèlú náà tó bá ṣe ẹ̀záàmù kan tó gbajì sí i e lọ́fẹ̀ẹ́ mo ṣe mo páàsì mo gbajì sí i wọ́n fún mi lọ́fẹ̀ẹ́ mo kọ́kọ́ ṣe èèyàn náà ìgbésẹ̀gbẹ̀ mo ṣì wà lẹ́sẹ̀ stool lọ gbé scholarship wá school wa nínú hmm. kálẹ̀ mo gbà mo ṣe exam èmi ni àìní àkọ́kọ́ tí ọ̀kọ́ fún scholarship school wa hmm, wọ́n dẹ̀ sanwó school mi mo lọ college wọ́n san mo wà ní university wọ́n ṣì ń san. wọ́n ṣì ń san báyìí so scholarship lẹ fi ń kàwé lọ́wọ́lọ́wọ́. mo dẹ̀ wà ní final year báyìí mo wà four hundred level. Ah, alhamdulilayi adúpẹ́ lọ́wọ́. so nǹkan tí mo wò ni pé kò ó ti rí pé ìfẹ́ iṣẹ́ tí ayé ẹ̀ bá bàjẹ́ àwọn èèyàn ló sọ pé ṣé òun nìkan làwọn òbí ẹ̀ máa kọ́ kú ni wọ́n á máa fẹ́ ṣàpèjú àwọn tó ti là táwọn òbí wọn dẹ̀ ti kú kí wọ́n lè tọ́ àwọn àfìtàn burú máa ba ayé èèyàn jẹ ó dẹ̀ já ṣe gbèjú káà náà ah, ó tọrọ ni. àwọn ọ̀tàn yẹn ò dẹ̀ da àwọn ọ̀tàn tí ò láǹkúrí. lóòótọ́ kò rọrùn bí hmm, èmi mo ti rẹ́ bí pé ibi ẹbí tí mo wọ̀ ó ti rí wéye fẹ́ rí bí kèmi náà jáde lọ bẹ́ẹ̀ bí ẹlẹ́bí kó bọ́ ṣe ń ṣe ń bẹ̀. dúró ṣé o ti ń di owó torí owó náà ni jẹ́ẹ̀tì yín rere owó ni kẹ̀kẹ́. bẹ́ẹ̀ni ohun tó ń ṣẹlẹ̀ ni pé kò ì di owó lọ títí àmọ́ àwọn olólùfẹ́ ló ń ṣègbìyànjú fún wa pé mm. I love what you are doing take this token amount of money because being a role model I like everybody let me say the likes of Adedimeji Lateef ṣe pé kò bá iṣẹ́ mi mu. Eh, but uh, Latif is also a natural comedian. yes so mo kàn ní mo like Adedimeji Lateef wey máa ń ṣe pé máa ń sunkún máa mo kàn like a natural but mo wò rí as pé òun ló lè inspire me because I, I see that thing that I have it in me I can also do something to make the world happy. sorrir. káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà lẹ́tọ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Oyinmomo tí ẹ máa ń darapọ̀ mọ́ wa lóòrèkóòrè tí ẹ máa ń bá wa wò ẹ̀yin gangan ló yẹ ká kí pé ẹ ṣeun gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa pé lẹ́ni a ìjìnlẹ̀ lọ bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ wípé àwọn ilẹ̀ Yorùbá pọ̀ jáǹtìrẹrẹ báwọn oníjẹ̀bú ṣe wà làwọn èèyàn ṣe wà ń kwara làwọn èèyàn wà lógùn àwọn elékìtì kété àwọn oníòǹdó àwọn alákùrẹ́ everybody ó níbi kan tá a ti ṣàn wá àmọ́ nígbà míì ibi tá a ti ṣàn wá ò ní ṣe pẹ̀lú irú iṣẹ́ tá a bá ń ṣe òun la fẹ́ sọ̀rọ̀ lórí ètò léni ó ní mo fi máa kí àlejò wa káàbọ̀ sórí ètò yìí mọ̀mọ́ fún ọjọ́ tòní àwọn náà là ń pè ní arákùnrin Àlàó Ọ̀pẹ̀yẹmí Azeez tí gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn mọ̀ wọ́n sí àgbà Kwara ẹ káàbọ̀ sórí ètò wa ẹ ṣeun ṣe dáadáa lẹ́wà inú mi ti ẹ̀dùn wípé àgbà kwara la pè torí màámi kwara ni wọn tí bá dẹ̀ ń sọ yorùbá àwọn èèyàn ní àyòbá kwara ló wà lẹ́nu ẹ̀ àti pé mo tún lọ skul nìbàdàn wá ní àkọ́ṣe kwara ló ń sọ ní àbí ìbàdàn mọ́ èdè kwara jẹ́dẹ̀ kan tí mo fẹ́ràn jù lọ́pọ̀lọpọ̀ torí àwọn èèyàn kwara àwọn èèyàn tó dáa lọ́wọ́ àbẹ̀ ẹ bá mi kọ́kọ́ kí àwọn ará ilé náà kà tó tẹ̀síwájú. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ bí gbogbo bá ti ń gbọ́ wa èmi olólùfẹ́ yín àlàó ọpẹ́yẹmí àti sógbóyọmọ̀ sí àgbà kwara Senior Kudi ìyá àdínì mo kí gbogbo yín o. Senior Kudi ìyá àdínì gbogbo ìnagijẹ yìí níbo ló ti wọlé báwo lẹ ṣe bẹ̀rẹ̀ àgbà Kwara Senior Kudi ìyá ìyá àdínì ìyá sẹ̀kí ìyá sẹ̀kí bó lẹ ti mú báwo lẹ ṣe kú. bẹ́ẹ̀ ká kọ́kọ́ sọ pé gbogbo rẹ̀ ń bẹ nínú kádàrà tọ́ bẹ́ẹ̀ ni àti pé ohun téèyàn bá mọ̀ ṣe kó tẹra mọ́ mm, mo bẹ̀rẹ̀ iṣẹ́ adẹ́rìnpòṣónú ní ọdún two thousand and nineteen ní ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin. ìlú Ìlọrin kì í ṣe lú fìtínà fa ìlú Ìlọrin <laughs> kì í ṣe lú fìtínà ó dà ní ìlú Ìlọrin ṣé ọmọ Ìlọrin ni yín àbí ibo lẹ ti wá. ọmọ Ọ̀yọ́ ni mí àwọn òbí mi jẹ́ ọmọ Ọ̀yọ́ tí o máa sọ pé ọmọ Ọ̀yọ́ ni mí hmm. ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ sí máa ṣe iṣẹ́ yìí nílùú Ìlọrin nígbà tẹ wà ní school mo rí i pé eh, University of Ìlọrin lẹ lọ. no mo lọ ṣe college of advanced study fáwọn tó ń ṣe igmb e. àbíjú prep ni mo ṣe ń bẹ̀ ìpínlẹ̀ Ògùn ni mo ti ń kàwé Táíṣù Ìlọrin University of Education. tó ẹ kàwé náà ńlọrin náà ni mo kàwé ńlọrin. kódà báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ skills báwo lẹ ṣe discover pé mo ti ẹ̀ fọ́ ni nǹkan kan ni pé kéèyàn máa ṣe kó má mọ̀ pé òun gangan fúnra ẹ̀ òun lè dẹ́rìn pààyàn àwọn èèyàn ló ṣe máa sọ pé ah, ọ̀gbẹ́ni yóò fọ́ ni gan o ṣé ẹ̀yin lẹ discover ara yín ni àbáwọn èèyàn ló discover yín rárá o tí n bá wà síwájú kí n tó máa ṣe gan tí n bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi mo ṣáà máa wọ́n máa sọ pé àìwọ́ ti lè sọ̀rọ̀ téèyàn máa rẹ́rìn tí ẹ ọ̀nà ìwọ tó bá ti dé bàbá ṣáà máa pa àwọn èèyàn lẹ́rìn domi ò ká pé bóyá èèyàn lè fi ṣe content èèyàn lè fi máa ṣe fẹ́ èmi kọ́ màá láàárẹ̀ màá máa ṣeré ẹ̀rọ yé lè orí kíní ìwọ sún lọ kó sì sọ ẹ̀mọ so bí 2019 mú kọ́pà jẹ́ kémi náà tiẹ̀ ṣe nǹkan kan dàtà àwọn ni nǹkan àjẹkẹ́mi náà wàá ṣe nǹkan wọn so ibẹ̀ yẹn láti bẹ̀rẹ̀. so ní láti ibi ọdún márùn sẹ́yìn twenty nineteen ta fi wà báyìí kí ni àwọn nǹkan ìpèníjà tètè rí ah. lẹ́nu iṣẹ́ yìí. ó pọ̀ o ìṣá wò. ká kọ́ bẹ́ẹ̀ lórí ìdó nǹkan tá a lè sọ ni pé irú nǹkan tí mo kọ́ rí jẹ́ nǹkan tí ẹ pé yóò wà kì í ṣe pé fún mm. ẹni tó bá fẹ́ là nínú iṣẹ́ yìí torí o ò lè sáré ga gbogbo rẹ̀ ń bẹ nínú ìpele ìpele so aláwọ̀kọ́ ni pé kó o ṣe fídíò kó o ṣe wàhálà kẹ́nìbọ̀dì tẹ̀ máa wò rárá. ìyẹn viewership. bẹ́ẹ̀ ni o àbí kíwọ nìkan máa kọ́mẹ̀ntì fúnra ẹ tó bá jà léyàn tẹ́ǹ tó o bá ní ọdún tì í pé wọ́n ah, já wọ́n ti wo fídíò mi ìyá yín ní kára mọ́tò mo là lórí wọn. <laughs> lérò yẹn tẹ́ǹ ni o tí wọ́n bá ẹ̀yọ́ hundred bá jà wò má wò lè wà wọn kò ní ìdíkò pé yàn wò mọ́ pé yàn hundred jájà wò fídíò ẹ̀ bákan rí hundred views ah èèyàn ti wò kódà kò nídìí mí lè kó o bá jẹ wọn ànú oh tí mo ti rí hundred yẹn mo ti blow so àwọn kọ́ báyọ̀ kà àwọn mẹ́ta máa kọ́mẹ́ǹtì kò jẹ́ wàá ṣe ti pé ìjọ́ tó ti bẹ̀rẹ̀ yẹn kó máa yìn ládùúgbò kan pé ah ọgbọ́n ìlú ṣe kọ́mẹ́dì kò wá ní rí bẹ́ẹ̀ ó máa kíkí gbogbo ilé bá wọ̀ lọ́hùn pẹ̀lú dátà tí mò ń bọ́n bàbá mi kan àwọn yóò pé nínú àwọn ọ̀rẹ́ yín dáadáa torí kọ́ńtẹ́ǹtì tí máa ń ṣe ni pé òṣè máa ń ṣe bí obìnrin máa wọ gáwọn hmm, máa wọ ọ̀rẹ́ mi kan ti kò ní pé kílé tó ń ṣe rọ́bì ṣe ò tiẹ̀ lọ́pọ̀ lọ́dún kan ṣé rọ́bìṣì mo ń ṣe lóòótọ́ ni ọmọ tí o pé your decision determines your destiny jẹ́ kí n push ẹ̀ hmm. jàre. your decision determines your destiny. it hmm. is not a day job you just have to keep on pushing consistencies and prayer. Hmm. so I have, I have the decision that púpọ̀ náà àwọn èèyàn ti ṣe eré ìdíṣẹ́ tá à ń ṣe yìí kí wọ́n dédé tí mi ní ṣe èmi náà jókòó tì náà ni bójú ọdún mẹ́wàá àjọ jókòó tì náà ni wọ́n ní kò ń ṣe iṣẹ́ rẹ kò ṣe iṣẹ́ rẹ wọ́n gbìyànjú wò kó dánwò náà. dánwò sí ló bí yọkẹrẹ. wàláì ẹ ní dààmú wá jẹ́ ká wò ààrẹ orílẹ̀-èdè wa nígbà kan ní sáà kan wọ́n sọ wípé àwa ọ̀dọ́ pé alẹ́ wọ́n ní ìmẹ̀lẹ́ bá ti wá jẹ́ wọ́n dá lazy lazy Nigeria youth lọ́n pè wá ǹjẹ́ yín gbàgbọ́ wípé àwa ọ̀dọ́ alẹ́ lóòótọ́. èmi ò ní gbàgbọ́ pa alẹ́ o ìdí ni pé kàkà ní yàtọ̀ sípò kọ́ṣẹ́ ọwọ́ tó àwọn mìíràn jẹ́ pé iṣẹ́ ọwọ́ lọ́kọ́ tó gbajúmọ̀ àwọn kọ́ jẹ́ pé wọ́n lè ṣe nǹkan kan tó jẹ́ pé wọ́n lè fi lànà ayé hmm. bọ́ alẹ́ láàlẹ́ àdèlè pé àlẹ́ tó bá mọ̀ nǹkan tó ń ṣe tó tẹra mọ́ a lè sọpọ̀ lè ní ẹ̀ hmm. lóòótọ́ o lè má tètè jèrè ń di ẹ̀ torí kò ń ṣiṣẹ́ ọjọ́ kan náà ni kódà tó bá ṣe télọ̀ náà o lè sáré ní kọ́sítọ́mà jẹ́ tó bá ṣe ṣọ́ọ̀bù. wàá rán mi wàá rán bàjẹ́ tí wọ́n máa lu ẹ̀ ní ṣọ́ọ̀bù. yóò lu tiẹ̀ yẹ fẹ́mi ó fẹ́ bọ́ fọ́ọ̀ kọ́ ni kí n gbogbo ilé ìbá ṣáṣà sí ni àbí pé ló wàá máa gbìyànjú náà ni ṣó rọrùn ni hmm. so gbọ́ tó bá wọ̀ pé o lẹ okùn lẹ̀ fẹ́ lẹ ni hmm wulẹ̀ fẹ́ lẹ̀. okulẹ̀ okulẹ̀ wùn ẹ́ pé mo ṣe fẹ́ lo gbèsè ayé mi pé òde Bọ́láńlé ṣá tó ń sun tó ń jí. Bọ́láńlé gan gbọ́dọ̀ ṣiṣẹ́ kun jẹ owó ẹ̀ lódì fáfún Davido timeless. ẹ ọgbọ́n ṣe ràn yín mọ ọmọ mi tún ṣe concert ṣé ọgbọ́n lọ́rùn ni. ẹ dẹ̀ ẹ wá jẹ́ ká wò ẹ ti sọ nígbà kan rí ẹ ní ọmọ òrukàn nìyí. bẹ́ẹ̀ni pé kò sí ìyá kò sí bàbá téèyàn bá ní kéèyàn wò yàn ó pẹ̀lú àwọn ọmọ ìgan ló yẹ kó bọ́ sí títì kan máa ṣe bàbí àlàálà bá musa ṣáà fún mi àmọ́ kí ni ẹ fi lo ipa yẹn láti fi change ayé ara yẹn báwo lẹ ṣe lò. ohun tó ṣẹlẹ̀ ni pé bàbá mi fẹ́ yàwó mẹ́rin hmm. ìyá mi ni ìyàwó tó fẹ́ gbẹ̀yìn ìyàwó kékeré ìyàwó kékeré last wife. bàbá mi bí ọmọ fifteen hmm. fifteen ló bí. mẹ́ẹ̀ẹ́dógún. bẹ́ẹ̀ èmi dẹ̀ ní nọ́mbà thirteen kà ṣe mẹ́tàdínlógún là ń pè é. mẹ́tàlá. mẹ́tàlá yóò dá fún yín èmi ní nọ́mbà thirteen so bí mo ṣe ń gbọ́n bọ̀ ìyá mi kúngbà tí mo ní ọmọ ọdún méjì hmm. ìyá mi sì bímọ mẹ́ta lẹ̀ fún bàbá mi bàbá mi kúngbà tí mo ní ọmọ ọdún méjìlá ah, ṣe pé láàrin náà ló wà láàrin yẹn ṣe pé mo kéré hmm. kòyìn ò tí ì gbọ́n ọmọ tẹ́lẹ̀ kó sì máa pé mọ́ mi kí láá jẹ kí láá ṣe hmm. kínní fine àmọ́ ti wáyé ẹjẹ́ àgbà nǹkan bí kádàrà ó ti wá bó ṣe fẹ́ wá mo wá wò pé ìgbà tí mo wà secondary school mo máa sọ fáwọn ọ̀rẹ́ mi pé mo ka ss ah, ah. ni mo Ìṣẹ́rí senior grammar school ní Ìkẹjà inside ibi ibẹ̀ mu so I was born and brought up in Lagos mhm. ọmọ Èkó kàtà lọmọ Èkó náà ni mí ibẹ̀ náà ló bí mi sí bẹ́ẹ̀ ni so ìgbà tí mo wà secondary school òbí ti kú yàtọ̀ pé tó ìgbà ọkọ̀ kú àwọn àwọn kó sọ pé ah, a tọ́jú yín á ṣe ìyá á ṣe bàbá mm. ọ̀rọ̀ ahọ́n ni o ọmọ tó bá gbójú ilé ẹ̀mí dírá ni o tó bá dúró rẹ ẹ̀mí ò fẹ́ tí ó fẹ́ yẹ ebi ó pẹ̀lẹ́ ó ṣàgùn á ní pé wàhálà mi ti di fámílì ẹ̀ bọ̀ mo rò pé àtọ́jú àtọ́jú àtàjọ kò tó ṣù mẹ́rin wọ́n pe a máa dára yín bọ́ tọ́ba ní ọ̀kí public school dẹ̀ ni mo lọ wọn kì í lo wọn kì í sọ school fees ohun tẹ́ máa fi páàsì ní CA àti exam CA yẹn dẹ̀ náà lè ní kẹ́ra textbook kẹ́ra dictionary bàtà ni rẹ́ntì ó fún wa lówó. èèyàn bá mú fèlè. àwọn bá mú fèlè àwọn yẹn má lọ gbọ́ ọkọ tí mo wò ni pé láti nọmba one dé nọmba twelve tí wàá mi nọmba thirteen mm. kò sí ètò kàwé bóyá mo fẹ́ lọ iléèwé gíga o kò sí ibẹ̀ mo ti wá ń wò pé tí mi bá wá kà ṣé wọn àjọyìn campus àwọn lè láyé àní dààmú. ìran mẹ́ta ò gbọ́dọ̀ tó ṣe. irọ́ mi tẹ gbọ́dọ̀ join campus wọn ọlọ́màjà rọrùn mo ṣàtúnkà mo tún fèlè géènì mo tún tún kà àwọn ọmọ tọ́tọ́ ẹ̀kọ́ jábúrò mi lé àtijọ́ ń pera lórúkọ mo tó pé ó dé gbólúgbólúgbó mo mọ́ra náà ní jámọ́. ó ti jámọ́ jẹ́ bẹ́ẹ̀ ó ti rí bó ṣe fẹ́ rí hmm. mo dss two mo ìgbàlélọ́gbọ̀n àwọn òṣèlú náà tó bá ṣe ẹ̀záàmù kan tó gbajì sí i wọ́n fún mi lọ́fẹ̀ẹ́ mo kọ́kọ́ ṣe yun náà ìgbésẹ̀ gbẹ mo ṣì wà lẹ́sẹ̀ stool lọ gbé scholarship wa school wa hmm. nínú kálẹ̀ mo gbà mo ṣe exam èmi ni àìní àkọ́kọ́ tí ọ̀kọ́ fún scholarship fún school wa hmm, wọ́n dẹ̀ sanwó school mi mo lọ college wọ́n san mo wà ní university wọ́n ṣì ń san. wọ́n ṣì ń san báyìí so scholarship lẹ fi ń kàwé lọ́wọ́lọ́wọ́ báyìí. mo dẹ̀ ní final year báyìí mo wà four hundred level. Ah, alhamdulilayi adúpẹ́ lọ́wọ́. so nǹkan tí mo wò ni pé kò ó ti rí pé ìfẹ́ iṣẹ́ tí ayé ẹ̀ bá bàjẹ́ àwọn èèyàn ló sọ pé ṣé òun nìkan làwọn òbí ẹ̀ máa kọ́ kú ni Hmm. wọ́n á máa fẹ́ ṣàpèjúwe àwọn tó ti là táwọn òbí wọn dẹ̀ ti kú hmm. kí wọ́n lè tọ́ àwọn àfìtàn burú máa ba ayéèyàn jẹ ó dẹ̀ já ṣègbìyànjú káwọn náà <laughs> ah, ó tọrọ ni. àwọn ọ̀tàn yẹn ò dẹ̀ dà àwọn ọ̀tàn tí ò láǹkúrí. lóòótọ́ kò rọrùn hmm, bí ìgbà mo ti rẹ́ bí pé ibi ẹbí tí mo wọ̀ ó ti rí wéye fẹ́ rí bí kèmi náà jáde lọ bẹ́ẹ̀ bí ẹlẹ́bí kó bọ́ ṣe ń ṣe ń bẹ̀. tẹ́bí mi ti rí mi sí yóò ti lé bí ọdún márùn-ún bí atán bá wo fídíò ìṣá. náà fi máa mọ̀ pé ọmọ wa nù. mo ṣì yọmọ ìṣì láyé. ìmí ìgógó mi pé ọ̀dẹ̀ ìjà kò sẹ́jọ́ ta fẹ́ ra akọ̀jẹ̀ jọlọ́f rice náà ni kò dé à nídìí wò yìí a lè ra yẹn gan tàyà ṣàbí ń ta jọlọ́f. àbí ó dà ẹ jẹ́ ká wọ láti ìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìtẹ́ ti mú lókùnkúndùn kí ni first breakout yín lórí social media pé iṣẹ́ yín tó ní views ju táwọn èèyàn wò tẹ́yìn gan mọ̀ pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní fi dá yín mọ̀ kí lẹ ṣe ní nǹkan ìyàtọ̀ àbí kí lẹ lérò wípé àwọn èèyàn tẹ́wọ́ gbà nínú nǹkan tẹ́ ṣe yẹn. bẹ́ẹ̀ni ní last year June ni mo bẹ̀rẹ̀ sí ni máa trend lórí social media wọn kọ́ bẹ̀rẹ̀ sí máa trend lórí tiktok ó ní fídíò kan tí mo ṣe tí mo wọ uniform pé èmi àtọmọ kan jà nínú class so mo wá wọn ní pé teacher ń pè mí mo wá ké lọ bá wọn wọn ní ẹ mo ṣáà ké pé límìjọ límìjọ wọn ní what happen mo ṣáà bẹ̀rẹ̀ sí máa sọ òyìnbó tí ò dá ẹ ibi tí mi ṣe kinní kan wọn máa ṣàníyà speaking good english man ma don't worry don't worry don't worry oyin mi tí mo wulẹ̀ gbóyìnbó ẹ tí wàá ní ma ṣe ìbò gbogbo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ má wọ̀rí ńlọ yan ọjọ́ tàbá close àmúra wa friday á lura wa yẹn so video yẹn mo ṣe dó mo ti ṣe àwọn fídíò náà táwọn èèyàn torí àwọn tí mo ṣe fídíò náà kò yẹ pé mo trend bó ní fídíò kan tí mo kọ ṣe tí mo kọ trend lórí social media mo wọ ìjáàbù mo kọ bọ́tà nípa ah, ìyá sẹ́lí mẹ́jẹ sásàlà tù wà lẹ́nu ṣá máa tán jẹ́ wọ́n tún máa ṣe jọ lọ́fẹ̀ẹ́ sá àlàndùlẹ̀ ìjà gbé sọ́kẹ́ẹ̀tì ká máa ìyẹn mo kàn ṣe pé kí n ṣàkọ̀tì ẹ̀ ṣe fídíò mo dẹ̀ rí pé àwọn èèyàn gbọ́n dẹ̀ sì máa lò ó ní tiktok ìgbà tí mo ti wá ṣe yẹn náà pé ìyún lọkọ wọ one million views táwọn èèyàn wà lónìí àtọ. Ah, àti débi tá a mọ̀ gbé báyìí. ọlọ́run lóhun dé. yàyín náà lagos. bá ṣe bẹ̀rẹ̀ dé ní ìbá ṣe bẹ̀rẹ̀ inú pé a ah, ní sinmi sí àhálà lórí kíní. lẹ́yìn àtìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ kó tó di pa dànù dúró ṣé ó ti ń di owó torí owó náà ni jẹ́ẹ̀tì yín rere owó ni kẹ̀kẹ́. bẹ́ẹ̀ni ohun tó ń ṣẹlẹ̀ ni pé kò ì di owó lọ títí àmọ́ àwọn olólùfẹ́ ló ń ṣègbìyànjú fún wa pé hmm. I like what you take this token amount of money. Mm let me support you. ivo hmm. nígbà kan jẹ́ pé owó school fees mi gan gbà tó fún mi ó náà àwọn ọkọ̀ tó ṣẹlẹ̀ mú láti sọ ti kọ́ náà fáǹsì mi ló ní let me pay your school fees. Hmm. wọ́n dẹ̀ san. wọ́n dẹ̀ san. bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run àwọn àgbà tó tí a wà náà wà lẹ́yìn wọn tán ti kọrin orin ìdòwò orin dọ́là skit adowó adọ́là fún yín Àgbà Kwara ní ipa content making yìí ẹ ó nígbà kan tẹ ti sọ wípé ẹ̀yin pé originality lè máa ń preach àbínibí ni nǹkan tó ti wà nù tẹ kàn ṣe effortless mm. ẹ ṣé lóòótọ́ ni àbí tẹ bá bọ́ sí backyard bóyá àwa kan tá máa ń gbé nǹkan lura pé kojú lè lẹ́rìí everybody lè wọ́ra àbí bọ́lọ̀ ń ṣe fún yín ẹ̀bùn ni. bọ́lọ̀ ṣe fún mi ẹ̀bùn ni o torí ọmọ mùsùlùmí ni mí mùsùlùmí lẹ̀sìn tí mo sì so ká máa mú kan kò sí ní aráàmù ló jẹ́ Hmm. but kàṣà ni nǹkan tí mò it is just real. it's just original. like seriously. báwo lẹ ṣe wá pick eh, character yẹn tó fi di pé ẹ̀ ń wọṣọ obìnrin torí mo ní ọ̀gá kan eh, kan náà àwọn skit makers yẹn náà tó ń wọṣọ wọn wọn tiẹ̀ láìkí ẹ̀ rárá wọn ní kí ló dé ó ṣe gbọ́dọ̀ pass message ẹ̀ láti objectify obìnrin and do you think the women are happy that you are portraying them in that light. ohun tó ṣẹlẹ̀ ni pé tí n bá ní mo fẹ́ ṣe é ní ìṣe pé mo fẹ́ ṣe bí ọkùnrin ó dá mi lójú pé àwọn èèyàn ò ní gbà tó mo fi lè pé tí bá wọ aṣọ obìnrin yẹn mẹ́sẹ̀ tí mo fẹ́ pàṣẹ yẹn ó wà rí ojú tí bá wọ aṣọ ọkùnrin lọ. àdẹnìgbà tí mo ti bẹ̀ sí máa ṣe kọ́ńtẹ́ǹtì yẹn ká ní gbogbo ẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run mo ń ṣe bí sírìsì ní nǹkan tó ṣẹlẹ̀ ní náà ó máa kọ̀ntínú lọ́la torí náà máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwọn olúwa Ìbàdàn Ìlọrin tẹ́kọ̀ àwọn ìyá yẹn máa ń ṣe yẹn mo máa ń ṣe even ìgbà tí mo ṣe pé ọmọ mi ṣèkí ṣe wòlímọ̀ mo máa ṣọ mo pin fáwọn èèyàn mo dáná pé lóòótọ́ la ṣe wòlímọ̀ Mm. lóòótọ́ lẹ ṣe. mo ṣe bisikíìtì náà mo ṣe. but ẹ máa ṣọ fáwọn èèyàn mo máa ṣọ fáwọn èèyàn mo kún ládùúgbò mo dáná. tó bí èèlò nìyẹn gbà lápò yín. ah ó pọ̀ ò torí màá ti máa pàṣẹ báyìí mo pàṣẹ ọ̀pá mẹ́ta mẹ́ta fáwọn èèyàn bíi fifteen. three times fifteen that's thirty yard. bẹ́ẹ̀ ni mo dẹ̀ ra ọ̀pá mẹ́fà ní it's not two thousand three hundred àbí tó rọ́bà mi náà two five mo rà níbi àbí two thousand let me say two five ṣá mo rà bẹ́ẹ̀ ọ̀pá mm. mẹ́fà mẹ́fà mo dẹ̀ pín ní mẹ́ta mẹ́ta mo dẹ̀ sanwó tailor everybody. ah bẹ́ẹ̀ ni èèyàn kan ló ràn gbogbo ẹ̀. so àwọn èèyàn kàn lọ ṣe measurement lọ́dọ̀ ẹ̀. ọkọ̀ lọ ó kàn lọ wọ̀n lọ́dọ̀ ẹ̀ ni mo dẹ̀ sanwó hmm. mo dẹ̀ ra èlùbọ́ èlùbọ́ àpò bóyá nine thousand kan mo rà ń gbà yẹn. lórí pé fẹ́ ṣe skit yìí náà. bẹ́ẹ̀ ni lórí pé fẹ́ ṣe content yìí náà ni o kò ṣe pé ó yọ owó bọ́ṣẹ́ wọn pé ìgbìyànjú lọ́sàtàkùn kádàrà hmm. ẹ jẹ́ àṣe lóòótọ́ kó ìbọn á mọ̀ pé nínú kádàrà àti táwa ń ṣègbìyànjú yìí ọlọ́wọ́ gbà láàánú dé. tọ àmín. so mo fi ṣe mo ra ta mo ra ẹja mo ra epo mo ra everything mo ra. àṣà sọ pé lórí ẹ ẹ ń ná tó hundred thousand tí ó bá jù hmm. bẹ́ẹ̀ lọ gan. Hmm. mo ti ń dáwọ́ yẹn gbọ́n lẹ̀ pé mo ṣàfẹ́ ṣe nǹkan ìṣá hmm. mo ṣàfẹ́ even January one mo ṣe pàṣẹ ọdún mo ṣe jollof rice ah, ah. mo ra rice mo ra ta mo ra ẹja mo rò róró pàṣẹ. gbogbo nǹkan èlò tẹ fi ṣe. bẹ́ẹ̀ ni o nínú pé kò sówó kò sówó iná àmọ́ irú yìí tẹ́ ṣe yẹn bí how many views ló mú wá. ah èyí tí mo ṣe tí mo ṣe wòlímọ̀ yẹn hmm. àwọn to wò lórí tiktok wọ́n fẹ́ wò bí àbí four hundred thousand hmm. instagram náà close bí àbí one hundred and something thousand ẹ eh, bọ èmi lérò wípé àwọn iṣẹ́ yìí téèyàn bá ń ṣe fún àwọn ẹ̀rọ alátagbà yìí tiktok instagram wọ́n ti máa ń sanwó fún yàn. wọ́n torí ní tiktok kò sanwó fún nàìjíríà lẹ́yìn tó bá lọ live video táwọn èèyàn bá gift ẹ gift yẹn ò dẹ̀ rọrùn èèyàn fifty lè gift ẹ kó padà wọ bí àbí two dollar ló máa bọ́ sí. ní èèyàn fifty bẹ́ẹ̀ni yóò wá wọ two dollar dọ́là yẹn ò kò kí. dọ́là yẹn òun gan ò tó nǹkan téèyàn fi ra káàdì fa. kò tó nǹkan kan even facebook èyí tí mo ṣe ní january one tí mo ṣe pàdánù tèmi àti ìyá sì lájà pé ta da oúnjẹ yẹn àdánù gan ni àdánù pé bóyá náà wọn jà ń lé wọn da oúnjẹ wọn dá gbẹ mm. tí mo fi sí facebook facebook rẹ̀ wá wọ two point five million views. Eh, kò dẹ̀ dowó. èrò kan pọ̀ ní fáǹsì kan tó pọ̀ sí. ẹ̀wẹ̀ eh, àwọn fa àwọn fáǹsì yẹn náà ń dowó náà àdúpẹ́ lọ́wọ́ lọ. àfi ìsìnkàn tó bá ẹlòmíì lè kàn support ẹ pé. iṣẹ́ tó ṣe yìí àmọ́ rírì ẹ̀ ṣé ẹ̀yin náà ti wá ń kọ́ àwọn èèyàn níṣẹ́ ṣe ẹ ti ń ka ẹ ti láwọn ọmọ ọkọṣẹ àbí ṣé nǹkan tó ń kọyàn ni àbí èèyàn ti ẹ gbọ́dọ̀ kọ́kọ́ ni gẹ́gẹ́ bí ẹbùn àmútọ̀run wá. nǹkan tí mo sọ ni pé tó bá fẹ́ jẹ́ content creator ní kọ méjì that is passion and action Hmm. o lè ní passion fún kó máa kọ́ nígbà múdẹ̀lẹ̀ àti kọ́nà yà bọ́ síta kójú máa tiẹ̀ hmm. àbí so ò ní action fún ẹlòmídẹ̀ lè ní action fún tó bá wà nù yàrá bí ìwọ̀n àtẹ̀gbọ́n àtàbúrò kó máa wà nù yá bọ́ síta àmì ní passion fún mo kò lè heart bọ̀ mí o bọ̀ tó bá ní méjèèjì then you are good to kò ní ìdíkọ́ kọ́ ẹ̀ hmm. bọ̀ tó bá kọ̀ ká mo fi wà lọ́ndẹ̀ ẹ̀ nídó àwọn yẹn má mi pẹ́ ẹ̀jẹ̀ mo ní I'm still a student mm. when I graduate I'm done with my service and I can have a school of acting but now let me face my studies. So, nínú ẹ ń sọ pé nínú skit ń sìn ẹ tí kì í ṣe actor gẹ́gẹ́ bí òṣèré eré àgbéléwò mo ń ṣe àbí wọ́n ti ń pè yín wọ́n ti ń pè mí ó ní fíìmù kan tó jáde tí màmá mo wà ń bẹ ẹbí hmm. mi my fault sèmi náà dẹ̀ ṣe movie Fate of Senior Kudi lórí YouTube ó wọ one hundred and thirty thousand views. Mm, Fate of Senior Kudi. bẹ́ẹ̀ náà mo pe àwọn òṣèré díẹ̀ náà jọ mí lójú Olóńgbé àtàwọn tó jẹ́ comedian tó ti ṣe kí ni mo pè wọ́n síbẹ̀ náà táwa ni ẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe your role model who ah. inspires you what inspires you who and what. well i want to be the best of myself mm-hmm. one because being a role model i like everybody let me say the likes of Adedimeji Lateef ṣe pé kò bá iṣẹ́ mi mu. Mm. Eh, but uh, Lateef is also a natural comedian. Yes, so mo kàn ní mo like Adedimeji Lateef bóyá máa ń ṣe kó máa ń sunkún máa mú kàn like a natural but mo wò rí as pé òun ló lè inspire me because I, I see that thing that I have it in me. I can also do something to make the world happy. Mm. Ìyẹn náà ni contribution quota tí ẹ̀ ń gbìyànjú láti ṣe ń sìn pé mm. ok jẹ́ kèmi náà fi tèmi kún. Wọ́n sọ nípa tiwa wípé a gbìyànjú àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Tó àmọ́ ilé ìtẹ́ ìwà gbé Kwara ṣé ìwọ̀n ìgbà tẹ́ ló ń Kwara yẹn lẹ fi gbéde wọn tó fi di pé ẹ fi ń jẹ́ àgbà Kwara. Bẹ́ẹ̀ni. Ó ti jẹ́ Kwara yóò ṣe àgbà bàbá. Mo fẹ́ràn ìlú tán pè ní Kwara yẹn síwájú kí n tó lọ. Àlùjọ́ náà gan-an rẹ̀ á mọ̀ lọ́jọ́ sí mò lọ ẹ làbákà ní ìlú Ìlọrin ìṣèlú fìtínà pa ìtọ́jìnà sí àlìjọ́nà Jàlámì àwọn lọ lọ́dún táwọn wí àwọn wọ jíǹsì lọ hmm. ìlú ṣùgbọ́n àti mo débẹ̀ mo kulẹ̀ láìkì ìlú yẹn mo sọ báyìí bẹ́ẹ̀ sọ wà gan mo máa ṣáàtì láti lọ báwọn pé òun lé bákan wọn dẹ̀ lè hmm. dúró education Nigeria iná ò ṣe kí ní ìdíkà tó máa dààmú àká máa pẹ́ nílé lọ I have to switch to that institution but I like Ìlọrin I love. how often do you go to Ìlọrin. ah I think I don't go this year, but last year I go like three times. Oh, you went because ìgbà tí mo wà ní school ngbà yìí nílọrin ọ̀dọ̀ àwọn family kan mò ń gbé nílùú Ìlọrin àti hmm. máa lọ sí àjọkọ ní Kwara náà ọ̀dọ̀ àwọn ìyá ìyá wọn so ẹ lè mú púpọ̀ náà àwọn èèyàn ọmọ kó mú kí n ṣe ọmọ Ìlọrin torí o ò lè mọ inú ọ̀rọ̀ mi gan wà á mọ̀ kọ́ ọmọ Ìlọrin ni mí. Hmm. Ọ̀yọ́ náà farapẹ́ Kwara náà ṣe é bọ́dà láti eh, ṣe bóde òsì ni eh, tó fi dẹ́yẹ ń kọrin ìlú tó wà láyé. bẹ́ẹ̀ mo tiẹ̀ gbé Ìbàdàn mo Èkó mo dẹ̀ lọ lọ́rin ìgbà tí táìmù strike ẹ̀ mo kọ̀ pé jẹ́ kí n kọ̀ switch torí mo fẹ́ kúrò lọ́dọ̀ ẹbí kémi náà lọ máa dágbé ìgbésí ayé mi. tó ṣé wọ́n ti wá ń pè yín fún stand up comedy pé ẹ ti ń lọ perform lórí stage torí ó láwọn skit makers kan tó máa ní ah Emi ò ṣe comedian on stage o comedian nu fóònù lèmi social eh, media social media eh, comedian ṣe ẹ ń perform àbí ṣe lè perform lórí stage pe tí wọn bá pè event tí wọn bá pè yín gẹ́gẹ́ bí comedian. bẹ́ẹ̀ ni mo lè ṣe bọ́wọ́n tí ì pè mí. ẹ tí màá gbàrú ṣe mo sì lọ rú nǹkan báyìí bọ́ mo lè ṣe torí rò àwa tá a máa ń ṣe mc yìí gan gbà mí tẹ bá rí ojú àwọn èèyàn yóò gòrè wàá máa wò pé ẹjọ jẹ́mi mo dákú family problem yìí rẹ rẹ́rìn náà ah, so àwọn èèyàn kan máa ń sọ wípé ah ẹni tó máa ń ṣe mc adẹ́rìn pòṣónú tó máa ń jáde lọ bá àwọn èèyàn one on one pé ó yàtọ̀ See, in fact, see, they always consider us as very, very strong people because looking at people that are mean and looking at it like clearly, lele soy. Kò dẹ̀ máa wojú wọn, kò dẹ̀ máa ṣiṣẹ́ ẹ̀ lọ. Ó yàtọ̀ sórí fóun pé mm, tá a bá ti ṣe tán ó dáa kò dáa. Though èmi náà lè ka mọ́ social media content creator but when it comes to let those do stand up comedy I can try. I can do it. Ìgbìyànjú náà ṣe ní ẹ̀pẹ́. Ọ̀yà kí ni láàárín ẹ̀yin àti àwọn um, content creator comedy content creator tó kù kí ni ìbáṣepọ̀ tó wà láàrin torí mo mọ̀ pé nísìnyí ẹ̀ bóyá abiru ṣáàgì lè pe macaroni wọ́n lè pe tao kan pe kíkì kan pera wọn jọ sínú iṣẹ́ shant and everybody bẹ́ẹ̀ yẹn. ṣé ẹ mọ n tó ṣẹlẹ̀ ni pé tí iṣẹ́ ẹ bá ti ń lọ tí wọ́n bá máa pè é sí iṣẹ́ bíi comedian ẹgbẹ́ ẹ ṣé wọn kò rí expect máa wà níbẹ̀ hmm. kò ní déédéé pé please i want to use it for my content are you available mm. that is when I know that you also are making sense. Mm, you're having an impact. Yes. Kò jẹ́ pé àǹtí ìjọ ṣe lè fi mí sí wọn sí wọn mà lórí àdáadáa. So I don't have any friendship with others content creators. We are all on social media. Mm. If you need me, contact me. I will surely come because we are all colleagues. If I need you, you come fine. Ó ní gẹ́ẹ̀ kan tí mo pè wá ní fẹ́ ṣe fit-up sí ní mo ní kó wá ṣe ìyá mi. Ó ní my accommodation kini kó ṣàṣe bíi hundred thousand, mo ní àwọn upcoming pé hmm. kò yẹ kó le tó yìí ó ní eh, my you feel my car kinní kan fifty thousand ah, mi ní mi lè afford eléyìí o ẹ fi lè bóyá bí after a month tí mo ti parí movie ó wá message mi ah, please will you be available on tv ó wá ọkọ rẹ́rìn mo ní yes i'm available kọ́ mo sọ fún nìyẹn mo ní ó ní i want to use it for my content please will you be available mo ní yes. ẹ̀yin náà gbé landicap mo lọ ẹ ah mo lọ ẹ ya oró nìyẹn mm, mo lọ mo bá ṣe nígbà tí mo lọ gan gan àwọn ẹ̀gbọ́n ẹ eh, kí wọn kí wọn náà máa ní ìgbéraga torí àwọn èèyàn tí mú ẹ sí mú. Mm. ẹ̀yin ò dẹ charge bóun ṣe charge. mo tiẹ̀ sọ pé mo lọ fúnra ìgbà tí mo lọ padà tó fún mi àbí three thousand naira mo dẹ̀ ní thank you. ẹni tó fẹ́ gbọ́ hundred thousand lọ́wọ́ yín wọ́n wá fún yín three bay. ibi téèyàn máa dé yàn á débẹ̀ lóòótọ́ ni ibi téèyàn adéyàn adébẹ̀ àmọ́ kéèyàn má kú sọ́nà bí èéfín wọn ló dífá fún tírí bèè yẹn wọn tẹ̀lé sọ́ di five bèè àwọn tẹ̀ pàápọ̀ kan sọ́ di ten bèè. tírí bèè ni o tó jẹ́ kọ́ńtẹ́ǹtì o mo rò pé ìwé àwa náà ṣe ń dìde náà ní sá. Mm, tẹ bá máa fi dìde tán báyìí sìn mo lérò wípé ẹ ẹ ní ní ṣòdà páàdì ẹ wọn máa gbìyànjú twelve twelve báyìí àgbàrá yẹn wá di ah. ara ṣíkì <laughs> ẹyin náà ah, máa jọra wa lójú ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ rárá o ẹgbẹ́ tí mo ní àgbọ̀dọ̀ ríra wa hmm. tí ta bá ríra wa tọwọ́jọ́ tó bá ti rí rẹ̀ láyé ò rí ẹ mọ́ hmm, hmm. ìyẹn o gbọ́dọ̀ ṣègbéraga ọlọ́run ti gbé ẹ so má rí rẹ bí ẹ ń pẹ́ ọlọ́run ó ti jẹ́ nǹkan jẹ́ káyé máa rí ẹ pé nǹkan ni dọ́gba ti rẹ pé nǹkan ni mí o mo bó ṣe máa bá mi sọ̀rọ̀ o ò ní pẹ́ lọlẹ̀. o ò ní pẹ́ lọlẹ̀ tọ̀ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wáyè nínú àìráyè yẹn láti dá wa lóhùn lórí ètò Oyinmomo gẹ́gẹ́ bí àwọn èèyàn náà ṣe sọ pé ah, ẹ̀yin náà gẹ́gẹ́ bẹ ṣe ń gbà wọn star wa ẹ láti máa bá wa support àwọn tó ń bọ̀ lọ́nà náà ẹ eh, mo máa ń sọ wípé ọmọ tí wọ́n bí lénìí ó mọ̀ pé òun gba ẹ̀gbọ́n ní àná ó sì mọ̀ pé òun gba àbúrò ní ọ̀la bí ilé ayé ṣe rí nìyẹn ẹ eh, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé iṣẹ́ yín yìí mo tún gbà ládùúrà pé a túbọ̀ máa tẹ̀síwájú àmọ́ lórí Sisi Kudi ẹ eh, lórí Sisi Senior Kudi ẹ̀hẹ̀ Senior Kudi kí ni ká máa retí ẹ ti ṣe the return of Senior Kudi àbí. bẹ́ẹ̀ mo ti ṣe fate of Senior Kudi. ẹ ṣe fate of Senior Kudi kí ni ká tún máa retí. àwọn èèyàn sọ pé kí n continue fate of Senior Kudi kí n dákun so mo wá promise wọn pé tẹ́wà ti wọ hundred thousand views mo máa continue so ó ti wọ ó ti kọjá so mo ń dúró tẹ́ mo máa bẹ̀rẹ̀ final year IT mi ní next month after my IT then I will now continue Senior Kudi. so ó ní fíìmù kan tó fẹ́ ṣe náà chronicle of Yaseki mo kọ́ ẹ̀yìn àwọn fáǹsì Yaseki náà wà ẹja jẹ ti yasẹki náà ẹ má jà jẹ sínú kúdí nìkan sọ mm. ẹja máa mú. tá à ń yasẹki. èmi náà ni. ẹ̀yin ẹ̀kẹ́ni kárátà yasẹki irú èèyàn wo ni yasẹki. ẹ mọ tó máa ń dá sọ́rọ̀ tí ó kàn tó máa ń lọ mm. patí pé à ibi tí ìnáwó bá wà báyìí. Ah, àwọn ìyá sẹ̀kì mo mọ̀ ah. ìyá kan náà yàrá bí o tí wọ́n bá ti gbé fún ọba wọn pé ẹ ló ọ̀rẹ́ mi aṣọ tí wọ́n mú wọn àjọ máa rà á ni àjọ lọ ni ìnáwó tó pè tá ọgọ́ mi kì í níbi mọ̀ tá bá ti ẹ̀jà gan àdèbẹ̀. àdèbẹ̀ o àdèbẹ̀ ni kán fi irin kán fi ṣe géètì àfọ àwọlé. àbí tí ìyá sẹ̀kì bá níṣẹ́ kan tó ṣe téèyàn kan fẹ́ gbómú wa bí kébí sì mò ń ni ìyá kan á ní òun dé òun fẹ́ bá wọn ṣé tí ò fẹ́ yẹ iṣẹ́ tí mo la wọlé tí mo fẹ́ fi ọlọ́mọ lọ́wọ́ ó tó bá dálé moṣú lọ máa tògì àbí kó máa kiri omi dùn ó lè bá mi fà gé ìláyà ní dáàmú iṣẹ́ mi ni. <laughs> iṣẹ́ mi ni èmi nìkan ni màá gbọ́ ah, blessing. ìyẹn ìjẹ́ ẹ̀yin mọ obìnrin alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ dín àkàrà nàìjíríà. njọ́ ah, tọkọ wọn school àmì lọ school. ṣé ẹ lọ ṣé ẹ̀yin mọ obìnrin alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ pa obì. ìmọ̀ ah, o. Oh. ṣé ọmọkùnrin alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ gbé eégún. ṣé ò ṣe bọ̀dá Timothy o kò lè jó òun àdìsá irọ́. eégún lérè eégún jọbí aláyàbí òkè. mo ṣáà wò náà. ẹbí náà ó yẹ kẹ́ ẹ mọ̀. báwọn aláwìyé pa two ní pamari three. ṣe bíbi ẹgbẹ́ lẹ́yìn ńlọrin nítòsí ọ̀dọ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ àwọn aláàjì téèyàn bá ti lọ gẹ̀rẹ́ báyìí níbi apá òsì lọ́dọ̀ ìyá tó ń tàkà. ẹ̀hẹ́n tí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ń tẹ̀kọ. ah mo ti mọ ọmọ mi mi ti rà jù èmi mo gbé wọn wọ. mo ṣá mo ṣá rò pé mo mọ bọ̀dá yìí rí tọ́jú ojú. àwọn ọmọdé kọ́kọ́ gbé bù. wọ́n dẹ̀ kọ́lé ìdíṣẹ́ yẹn o. ah wọ́n kọ́lé o àmọ́ ìgbà tẹ́gun wọn yẹ kó jáde wọ́n fà wọn láṣọ ya. ìgbéraga wọn náà pọ̀ ìmúlẹ̀ sẹ́fún ọmọ ọmọ náà lé ìgbéraga olóbùkún ládùúgbò àní ah, ọmọ mi lọ́kọ́ gbégun mi ní kí ló ṣe yín ìyá ministry ó padà yíwọ́. ó yíwọ́ o tí ó tó máa bá ọkọ jẹ tó lọ mẹ́ka nǹkan. wàhálà dé nìyẹn. àà lè rí mú mi láti. gbogbo ìgbà ló máa fi ṣe yín mẹ́ka. ṣé ẹ mọ ẹ mọ bọ̀dá Jamiu tí wọ́n ń ṣe fọ́gà ṣe níbi níbi ìdí àpẹ téèyàn bá ti gba bí ọwọ́ lẹsí báyìí tán dúdú tán ga. Ah, ó níjọ́ kan tí principal wa ọmọ táyà wọn ṣe kàn án lọ́bọ̀ mo lọ pè wọn bọ̀dá ìdẹ́ láìkì mi tí. ọ̀ fọ́n lówó ń dọ̀. bọ́ọ̀ yóò máa ní fíṣọ wọn ló máa lọ́ọ́ láhùn bọ̀ wọ́n lọ́rọ̀ rẹ̀ lẹ́yìn. afúnimáwo bẹ̀dẹ̀ lọ pé wọn o. Ah, wọ́n ti láhùn sí. wọ́n ṣèyàn ṣèyí Tinubu rárá. níbo wọ́n ti yíwọ́ wọ́n ti yíwọ́. bọ̀ ọlọ́rẹ́ wà lẹ́nu àwọ̀wọ́ yóò dẹ̀ ó ní lárí fa. wọ́n ti mọ̀ ṣe fọ̀gá bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti pẹ́ ń di ẹ̀. àwọn náà máa ń sọ wọ́n máa sọ pé kọ́ tó bí mi làwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí hmm. mo ní ààbò dá aṣọ igan pọ́n lò tán ni tẹ́lẹ̀ àwọn ṣe àwọn ò ń bọ́ sọ yìí hmm. torí pé ìtàn láṣẹ tó bàbá tàn wà bá rọ̀bá. àwọn bá sì ní bàbá àtàn. wàláì mo ní ẹ̀kú ní kú fọ́tà yọ ẹ ṣáà máa ṣe lọ. ẹ wàá rọ́ lọ́nba agbákwara mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wáyè nínú àìráyè yín láti darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́ni gẹ́gẹ́ bí ìṣe àti àṣà wa àwa náà ní culture and ní tradition and our culture and our tradition depicts wípé ẹni tó bá ti wá sórí àga yìí o a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ fẹ̀mí ìmoore hàn sí wọn ẹ kò wá ní dákéèyàn kan rojọ́ téèyàn bá rojọ́ ní stage kan ètò àmà àgbẹ̀lẹ̀ rẹ̀. èmi ẹ̀gán lè fẹ́ bọ́. èmi lè fẹ́ bọ́ ah èèyàn lè fẹ́ ẹ̀yìn pin ojú àmà wo bàìbà wàá máa wo bàdàn bí ẹni wọ̀yọ́ bí ẹni lọ màdúgùrú padà sí kìtì ni. kò tí ì lè bù ni àwẹ̀ forty days yóò easy jésù gan gbàwẹ̀ ah àwẹ̀ no sorry thirty lẹ́yìn gbà forty làwọn gbà. láti ẹ̀gán jọ forty. ó ti múra wọn wọnú <laughs> ǹjẹ́ tó ṣe stem oníṣẹ́ àwa náà lè stop bí. bóyá kẹ́yìn gan bá wa dá dúró ń bẹ̀ tó àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lógún wọn ní sunkún ara ẹ̀ kémi náà sunkún ara mi. láti olú iléeṣẹ́ wa AK Media pẹ̀lú àjọṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ Toleram Group tí wọ́n jẹ́ aláṣẹ àti olùgbé Kellogg's Nigeria kalẹ̀ àwọn ni wọ́n ń ṣe ilé Kellogg's Nigeria mo mọ̀ pé ẹ ti máa máa rí inú òpólówó ẹ ti máa wò pé njọ́ kan ọwọ́ mi àbá nọ́mbà yìí ọwọ́ yín ti padà bá inú mi dùn fún yín. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulilayi o pe o pe o gbọ́dọ̀ pé mẹ́ta lọkọ mẹ́ta lawo èmi gan bá ń bẹ mo wọn nú bẹ lọ inú bẹ ni mo ń gbé wọ́n ní ká gbé fún yín wípé kẹ má bínú pé ó kéré o kẹ bá wà fọ ah èmi náà wo náà kí ni ìwúwo jápá yín lọ ẹgbẹ́ wa ah. ẹgbẹ́ wa ẹ wa ilé ìtẹ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ a lè sọ máa rí mo ní strength. Mm, ẹ máa lọ fi jíìmù nílé. máa mu àwọn nǹkan tó máa jẹ́ kó. àwọn nǹkan náà náà nà kó yìí alhamdulilayi. gàrí wa bẹ́ẹ̀nbẹ́ ẹ fi po omi ẹ fi ṣúgà sí ẹ lè fi mílíkì náà sí kellogg's náà bẹ́ẹ̀nbẹ́ tẹ́ tẹ́lẹ̀ yìí tẹ́ bá ti mú ẹni girlfriend. abẹ mm. níyàwó. mi níyàwó. àmọ́ girlfriend wà ní. à ń dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. tẹ́ bá ti mú ilé ẹ mọ̀ lọ rẹ́dí o. kò tí islam ò gbà yẹn wọ́n ní a ṣe nìkan àká dọ̀dọ̀ kú dùn. <laughs> alhamdulilayi alhamdulilayi alhamdulilayi afa <laughs> Afa wa. Alijana lè dèrà ẹ má ẹ má jà sọdọ. wa. ana kún mi láì. like nam wọn ni Afa wa. No. ẹ mọ gbé kellogg's lọ. mashallah. ẹ mọ lọ <laughs> àwọn ẹ mọ lọ ẹ bá dúpẹ́ lọ. ẹ ṣé o àwọn tolerance groups a dúpẹ́ púpọ̀ iléeṣẹ́ yẹn á máa lò ké o ẹni dúró ẹ̀yìn lágbára Ọlọ́run and hmm, oyin mọmọ náà tó kó wá sórí ètò wọn ò ní dèrò ẹ̀yìn iwájú iwájú iwájú láwọn bá wọn lágbára Ọlọ́run ìwòye ọdún tó ìwòye ọdún ọdún iná ò tí ì tàn ọdún iṣẹ́ bẹ̀rẹ̀ ni ọdún iṣẹ́ bẹ̀rẹ̀ ni kí là ń sọ yìí Ọlọ́run máa fi àgbéga sínú iṣẹ́ yín àtọyín mọmọ àtàwọn tó fún wa ní ẹ̀bùn yìí ọlọ́run ní jẹ́ fàìsàn ló gbá ó. ẹ ni tí wọ́n máa ń kọ wípé ará wáájú òní dèrò ẹyin. bẹ́ẹ̀ o. káwa náà máa padà wá dá tọrọ jẹ. ẹ ti jẹ́ ẹ̀sẹ̀ pẹ̀lú ikọ̀ ṣàlẹ́ ìwọ èmi ṣúàgà ọmọ yorùbá ni mi swaga. ṣúàgà àgà tí mo. dédé yorùbá ó súwìtì. wàhálà ẹ mo dúpẹ́ púpọ̀ mo mọ lóore o mi ò ní ṣaláì má dúpẹ́ hmm. torí eléyìí náà ara pé ọlọ́run gbàdúrà náà ni bẹ́ẹ̀ ni à ń ṣe a ní a fẹ́ jẹ́yàn díẹ̀ táàbà tí tọ́wá ní ò tí ì jẹyàn ìrọ́lọ́pàá o lè má ti jẹ tán ni o ti ń jẹyàn hmm. so a dúpẹ́ lọ́wọ́ Oyinmomo àti àwọn tolerance group àgbégagbéga lọ́lọ́wọ́ máa ṣe fún yín lọ́la níbi. lọ́la nọ́bí wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀tìyín náà ní bàjẹ́ wọn ní fi tiyín kún tẹlómi. ẹyẹ yín wọn lórí ètò Oyinmomo níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí níbi tí a máa ti dá dúró òun lélẹ̀ gẹ́gẹ́ bí yorùbá ṣe máa sọ wá ní òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ <tsk> tòlómù òun náà máa béèrè ìdámẹ́wàá ni ìdámẹ́wàá jẹ́ dandan fóònù ìgbàgbọ́ ẹ máa san ni ire àti àánú ni mo fi yín lẹ̀ sọ́wọ́ yín lénìí ẹ mo máa padà tún rí yín nígbà mi kí ẹ mọ̀ kó mo máa sọ fún yín pé ìpolówó làágùn mú owó ẹ má jẹ́ kí dẹ́mi kọ́ máa rojọ́ lásán ìpolówó yín yálà ẹ̀ ń ṣe kírìmù ni o yálà ẹ̀ ń ta ilẹ̀ ni o yálà ẹ̀ ń ṣe product ni o yálà ẹ̀ ní service kan tẹ́ mọ̀ wípé àwọn èèyàn wa lórí ètò yìí náà lè darapọ̀ mọ́ yín ẹ gbé ìpolówó yín wá àti pé ẹ̀yin tí ẹ sense pé ah ẹjẹ́ ìlẹ̀ máa gbọ́ Lámìdé ìbàdó wa ẹ bá wa tẹ̀ síbẹ̀ so àwa náà screen grab ẹ̀ àfihàn Lámìdé pé àwọn èèyàn béèrè lórí ètò yín mọ́mọ́ ẹ bá wa comment èyí te ba like tó dáa tá a ṣe ẹ comment síbẹ̀ to tó kù ka to náà e jọ̀ọ́ e comment náà síbẹ̀ ká lè túbọ̀ dáa sí you know when we we we accept criticism so that we can be better and we can serve you better orúkọ tèmi ò yípadà o ẹ̀hẹ́ wọ́n ti gẹ́ẹ̀tì ẹ̀ Olúwadámilọ́lá ọmọ Ọbanirẹ́ káfíńrẹ́ àti ayọ̀pàdé nígbà mìíràn ó dìgbà o.